ká lẹ́yìn sàtánì àti èékánná rẹ̀ yíyọ ikú àti àjíǹde Jésù ẹ má gbàgbé o sàtánì kìnìún ni lóòótọ́ àmọ́ kí ni Bíbélì pè nínú ìwé Pétérù kìnní ó ní kìnìún tí ń bú ramúramù tí ń wá ẹni tó lè pajẹ ni tí ń wá ẹni tó nígbà tí Bíbélì sọ pé tí ń wá ẹni tó lè pajẹ english ọ̀ṣẹ̀ṣọ̀ ó ní seeking who he may devour á jẹ́ pé kìí ṣe gbogbo yẹn ló lè panu tọ́mọ ni ajáde pẹ̀lú gígan ti jáde o gbogbo yẹn ṣọ́ra ṣe everybody gbogbo yẹn ni ó ṣe kíni ni ó wà ní ní ní ìṣèdè wọn là dúró nílé pé àìbá àmọ́ wọn ló ti dádúgbò kíní kan ní ṣe kíní kan àmọ́ tọ́mọ ni pé à pé kan já o bẹ́ẹ̀ bá bá a rí o kì í búyàn jẹ́ ń ta o àmọ́ inú ọgbà abi tó bá wà èyàn ò lè kú fìrí wẹ́bẹ̀ ṣe àgbẹ̀ èyàn kàn mọ́ rìn ní pé ìbọn ti ní èbúyàn jẹ́ ń ta àmọ́ èyàn tún ní lọ́kàn rẹ̀ àìbá àmọ́ àìbá àmọ́ ṣùgbọ́n sàtáni kìnìún ni àmọ́ kìnìún tó jẹ́ pé bíyà a ti ká a ní gbogbo eyín a ti yọ gbogbo èékánná rẹ̀ ni a tún ti wá gba abẹ́rẹ́ àjẹára kí la abẹ́rẹ́ àjẹára kí ni iṣẹ́ rẹ̀ òun yóò jẹ́ pé ìtọ̀ tí ó bá tọ̀ kò ní hàn wá lé mọ̀ ẹ má gbàgbé o agbára kìnìún okun kìnìún ń bẹ nínú èékánná ọwọ́ rẹ̀ ń bẹ nínú eyín ẹnu rẹ̀ ń bẹ nínú ìtọ̀dí rẹ̀ tí kìnìún bá tọ̀ yìí ibi títì kìnìún bá tọ̀ yìí ká ni. ẹranko kẹranko tó bá ń rìn ní regberegbe rẹ̀ tí ń rìn ní regberegbe ìtọ̀ kìnìún yóò kú ni agbára rẹ̀ ń bẹ nínú ìtọ̀ rẹ̀ ń bẹ nínú eyín rẹ̀ ń sì bẹ nínú ìkànnà rẹ̀ ṣùgbọ́n sátánì kìnìún ni àmọ́ kìnìún tí a ti ká léyìn ni kìnìún tí a ti ṣe kíni tí a ti yọ èékánná rẹ̀ nígbà pé wọ́n rẹ̀ wọ́n yọ gbogbo èékánná rẹ̀ ni kò lé èékánná mọ́ kò lè yín mọ́ a tún ti wá gba abẹ́rẹ́ àjẹára tẹ́ ẹ jẹ́ pé ìtọ̀ rẹ̀ kò lè ṣe wá ní nǹkan kan ṣe hàn pé irúfẹ́ kìnìún báwọn kò yàtọ̀ sí èèrà tí ò lè bùyàn jẹ irúfẹ́ kìnìún báwọn kò yàtọ̀ sí búrẹ́dì hmm. kí wọ́n ní abẹ́rẹ́ àjára tí a ti gbà kí ìtọ́dẹ̀ mọ́ hàn wá lé mọ́ ó ní òye ọ̀rọ̀ ọlọ́run tá a ti ní àṣàrò ní ṣíṣe nínú ọ̀rọ̀ Ọlọ́run àtúnyẹ̀wò àtúpalẹ̀ àti àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run tí à ń ṣe lóòrèkóòrè òun ni agbára tiwa òun ni okun wa òun ni abẹ́rẹ́ àjẹára wa gẹ́gẹ́ bíi tí mo wí lẹ́ẹ̀kan mo ní ìjọba àpapọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ orílẹ̀-èdè àgbáyé àti ìjọba ìbílẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ wọ́n ti ṣe ìpàdé papọ̀ wọ́n sì gbé jáde pé dandan ni kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kí ó jáde láti lọ gba abẹ́rẹ́ àjẹsára covid-19 torí kíni kí àrùn kòró kó má bàa mọ di tọrọ fọ́nkálé bíi tíjọ́ ní ẹ̀ẹ́n téèyàn bá ti gba abẹ́rẹ́ ṣègbó ti tán bẹ́ẹ̀ ni ó ti tán tó o bá ti gba abẹ́rẹ́ covid-19 kò ní í mú ọ abẹ́rẹ́ àjẹsára ni àwọn elétò ìlera náà wọ́n á máa jáde bóyá lóṣù mẹ́ta mẹ́ta àbóṣù mẹ́rin mẹ́rin ni wọn a máa lọ káàkiri láti ilé délé láti ìletò dé ìletò pé ẹ jáde ẹ wá gba abẹ́rẹ́ àwọn ọmọ kéékèèké láti ọmọ òòjọ́ títí di ṣé ọdún mẹ́rin ni àbí ọdún mẹ́fà ni pé kán jáde kán wá gba abẹ́rẹ́ àjára fún kíni fún ìdènà àrùn rọmọlápá rọmọlẹ́sẹ̀ àti onírúurú àwọn àrùn gbogbo èyí ni pé tí àrùn rọmọlápá rọmọlẹ́sẹ̀ àbí àrùn kọ́lẹ́rà àbí nǹkan ni tí bá ń tàn káàkiri ọmọ tí ó bá ti gba abẹ́rẹ́ rẹ̀ kò ní í mú un bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa tá a pera wa ní ọmọ ọlọ́run tá a bá ti kọ̀yìn sí ọ̀rọ̀ ọlọ́run tá a bá ti fi ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ mú ọ̀rọ̀ ọlọ́run tí a bá ti fi ọwọ́ tó lẹ pé kọ́mọ́ sọ pé ìgbé bíbélì wà sọ́ọ̀sì kọ́mọ́ lèmi náà ní bíbélì kápọ́wọ́ tá a fi mú ọ̀rọ̀ ọlọ́run kò sígbà tí nǹkan ò ní máa yọ wá ṣe kò sígbà tí nǹkan ò ní máa yọ wá ṣe torí pé kí ni n tó jẹ́ abẹ́rẹ́ àjẹ́ wa n tó yẹ kó máa dìna ṣe ìdènà fún àrùn àti àìsàn a ti jìnnà sí akọọ́lẹ̀ torí ara rú ẹ̀ òun ló fi jẹ́ pé láàárọ̀ ọjọ́ Sunday àwọn kan ó sì wálé wọn á bá àwọn ẹlòmíì lé wọn ó gbé orúkọ Jésù wá bẹ́lòmíì lé láàárọ̀ ọjọ́ Sunday wọ́n yọjú ibẹ̀ kúrò ń bẹ̀ wọ́n nìkan gbá yòókù sínú ayé wọn wọ́n sì gbà bẹ́ẹ̀ torí pé kíni òye ọ̀rọ̀ Ọlọ́run òye wọn òye ọ̀rọ̀ Ọlọ́run òye wọn ẹni tí òye ọ̀rọ̀ Ọlọ́run ò bá ti yé ẹni tí ó bá ti kùnà láti máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run kò sí irú ìdànjẹ tán ni mú wá fún tí ò ní gbà kò sí nǹkan burúkú tán ní filọ̀ tí ò ní gbà irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ìrọ̀rùn ni sàtánì fi máa ń mú wọn ìrọ̀rùn bẹ́ẹ̀ ni sàtánì fi máa ń mú wọn irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ni àwọn ẹ̀mí òkùnkùn máa ń yayọ̀ ṣẹ́gun lórí ayé wọn ó dáa kéèyàn gbàdúrà lóòótọ́ ó dáa kéèyàn mú orin kọ kó kọrin sọ́lọ̀ kó yìn lọ́run ṣùgbọ́n tí èèyàn bá ti tẹ̀tì láti máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run nǹkan ti ṣe é nǹkan ti ṣe é kò sí bó ti wù kó o màdúrà àgbà tó o bá lè gbàdúrà kí ọ̀run àtayé kán lẹ̀pọ̀ mọ́ra wọn tí o bá ti lẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run nǹkan ó sì ọ́ tó o bá ti lẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run nǹkan ó sì ọ́ ìrere Jòhánù orí kẹrin Bíbélì sọ nípa ìdánwò tí àwọn ìdánwò mẹ́ta tí Èṣù ṣe fún Jésù ṣé jésù gbàdúrà nù kankan bẹ́ẹ̀ jésù ò mọ̀ gbàdúrà jésù ò mọ̀ kígbe jésù ò mọ̀ pé ọlọ́run pé àà ah, bàbá mi ti ń bẹ lọ́run ayé kẹ́yìn o ó wà ara ń kalẹ̀ irọ́ o kí ni jésù olúwa lò ọ̀rọ̀ ọlọ́run òun ló fi ṣẹ́gun sátánì ní ẹ̀kíní ní ẹ̀kejì ní ẹ̀kẹta ní ìparí àwọn ìdánwò wọ̀nyí kí gan ni bíbélì sọ ó ní èṣù sì fi sílẹ̀ fún àwọn sáà kan bíbélì yorùbá kan sọ ó ní olùdánwò ní sì fi sílẹ̀ láàrin ìgbà kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run àkọ́bẹ̀ ara sọ̀rọ̀ ọlọ́run rárá débi pé tí ẹlòmíì bá ń gbọ́ rẹ́díò tí bá ń gbọ́ pé wọ́n ń wàásù báyìí yóò sáré yí kúrò mbẹ̀ yóò súré yí kúrò mbẹ̀ lóòótọ́ mo mọ̀ wàásù ṣe ọ̀rọ̀ ọlọ́run yé mi kò ní í ṣe pẹ̀lú pé èèyàn ń wàásù lórí rédíò àbí lórí tẹlifíṣàn àkàmọye àwọn tó yẹ pé wáriwárí náà máa ń wí lórí rédíò àkàmọye àwọn tó yẹ pé wáriwárí náà máa ń wí lórí tẹlifíṣàn àmọ́ àmọ́ o ò tí ì gbọ́ wò o ò tí ì gbọ́ nǹkan tán sọ fúrù wọ́n ti yí kó mẹ́ẹ̀ ẹlòmíì tí ẹ fẹ́ gbọ́ rárá kì í fẹ́ gbọ́ káìkáì ah, àwọn ọ̀jìnì nípa àlàyé gbogbo bí ilé ayé ṣe rí àti bí nǹkan ṣe ń lọ ìkànnì wọn sọ̀rọ̀ kánjọ́ kan ó ní tẹ́ ẹ bá fẹ́ tọ́jú nǹkan pamọ́ fún èèyàn dúdú ó ní ẹ kọ sínú ìwé <laughs> kí lójú sọ báwọn ojú pé ẹ̀yin èèyàn dúdú díẹ̀ nínú yín ló fẹ́ràn àti máa ka ìwé díẹ̀ díẹ̀ báyìí nínú yín ló fẹ́ràn àti máa kàwé ẹ ẹ sá fún ìwé kíkà ẹ ẹ sá fún ìwé kíkà kẹ ẹ máa wo àṣírí ilé ayé yìí inú bíbélì lọ́lọ́ ti ṣe ìyànnànà rẹ̀ mo fẹ́ di báyìí mo fẹ́ di báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí inú bíbélì lọ́nà àbáyọ rẹ̀ wà. ó dà nígbà tẹ́ ẹ wá kùnà tẹ́ ẹ tẹ̀tì láti máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run kí ìlànàbò fẹ́ ṣẹlẹ̀ àbájọ tó nírúurú nǹkan fi ń ṣẹlẹ̀ lé ayé lẹ́nu àbájọ tó fi jẹ́ pé ní tó yẹ kó bí ọ̀pọ̀lọpọ̀ wa ti ń gbàdúrà tó bí a ṣe ń làágùn tó bí a ṣe ń ṣiṣẹ́ nínú agboolé ọlọ́run tó ìwọ̀nba péréte èrè là ń rí ìwọ̀nba èrè là ń rí bẹ́ẹ̀ a sì ń gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ àò kéèyàn ṣiṣẹ́ fọlọ́run wọ́n ewu àná mú bí àṣà àwọn eléèbò wọ́n ń gbàdúrà wọ́n ń kọrin wọ́n ń ṣe dáadáa níwájú ọlọ́run àmọ́ níbi ká ka ọ̀rọ̀ ọlọ́run ká ṣe àyẹ̀wò ká ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run ibẹ̀ náà ni àṣírí ogun ayé wọn wà torí pé kí ni kíka ọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ sọ eléyìí kí n tó sọ yìí ǹjẹ́ hàn pé ní ọ̀pọ̀ ọ̀gbà ní ọ̀pọ̀ ọ̀gbà ẹ̀mí ọlọ́run tá a bá ń gbàdúrà pé olúwa mò ń fẹ́ ìtọ́ni lórí nǹkan báyìí ni bó o ní ṣe rí nǹkan báyìí kí ló yẹ kí n ṣe bó o ní ṣe ṣe gbé ní ọ̀pọ̀ ọ̀gbà ẹ̀mí ọlọ́run á máa darí èèyàn síbi ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni dípò káwọn ẹ̀mí náà sọ pé ó yá ṣe báyìí ṣe báyìí ṣe báyìí yóò kàn rán èèyàn létí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run kan ẹ̀mí ọlọ́run yóò kàn darí èèyàn sí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yóò kàn èyí ó kàn rántí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ǹjẹ́ pé ńgbà ẹ̀bà sọ ẹ̀kíní ẹ̀kejì ẹ̀ka tá ah nítorí yẹ kí n ṣe rè ló tán ni kò bá sí wàhálà mọ́ níṣẹ́gun bá dé níṣẹ́gun bá dé ẹ mọ̀ jẹ́ ń tàn yín èèyàn ò lè fún yàn ní nǹkan téèyàn ò ní e nínú ẹlẹ́ẹ̀kejì ni pé bẹ́ẹ̀ bá tiẹ̀ fún yàn ní nǹkan tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ bá fún yàn kì í ṣe gbogbo nǹkan tẹ́ ẹ bá ní lẹ́ lè fún yàn kí lẹ́ lè ní tẹ́ ẹ lè fún yàn ìyìn tẹ́ ẹ bá mọ̀ pé ó lè ṣàǹfààní fún ìyìn tẹ́ ẹ bá mọ̀ pé ó lè ṣàǹfààní fẹ́yìn tẹ́ ẹ fẹ́ fún nìkan òun lẹ́ fún e nínú ẹlẹ́ẹ̀kejì ni pé ìyìn tẹ́ ẹ bá mọ̀ pé iṣẹ́ báyìí ní nǹkan yìí ó ṣe the last rẹ̀ ń òun lẹ́ fún ẹni tẹ́ ẹ fẹ́ fún òun rè báyìí nìsín ẹ jẹ́ wo àwọn ọmọ ọlọ́run kan àwọn ọmọ ọlọ́run tó jẹ́ pé ẹ mọ̀jẹ̀ ń dakọ̀ ọ̀jọ́ àwọn ọmọ ọlọ́run tó jẹ́ pé wọn kì í lo wọn kì í kàtìkè ní ìmọ̀ bóyá wọn para gan àwọn su tó pé tó máa fẹ́ wé síkàfù báyìí gbogbo etí wọ́n fẹ́ wé mọ gbogbo etí tó pé ibi lẹ́bẹ̀lẹ́bẹ̀ ìsàlẹ̀ tí ẹnìkan lẹ́ẹ̀mọ́ rí ṣàpá ẹni tí èkó powder kò lè lo kò lè lo séènì kò lè lo yanríngì kò lè lo bángùsì àbíbò irúfẹ́ èèyàn báwọn ṣàpé ẹ lè sọ ẹ lè ẹ tí ẹ ní gbìyànjú àti wòde sálẹ̀ lẹ́bi pé ẹ ní èròǹgbà pé bóyá yóò wọ̀ ṣòkòtò ẹ ti mọ irú àwọn tá à ń sọ kírú èèyàn báwọn kó wá wá kì yín ẹ̀yin rèé ẹsẹ̀ tí lẹ ṣàròdé ni lára nǹkan tẹ́ ẹ kó bọ̀ ń lẹ ṣàròdé àwọn yẹríǹgì ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn àwọn aago onígòòlù àwọn nǹkan olówó iyebíye bá ń lẹ kó bọ̀ ṣé ẹ mọ̀ pé irúfẹ́ yẹn bá kí lẹ mọ̀ tẹ́ fún ṣé ẹ pé owó lẹ fún torí ẹ ti wọ́n ní ẹ ń bá mọ yí wúrà láṣẹ kí ni làátà fún ẹ ń tẹ́ mọ̀ pé ń tẹ́ fẹ́ fún yìí o kò lè mọ iyì rẹ̀ nígbà tí èlò nígbà tí èsì kan ṣé ẹ pé ẹ̀yin gan ẹ̀ ní fẹ́ fún àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun ni àwa àti Ọlọ́run tá a máa gbàdúrà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ẹlòmíì ò máa gbàdúrà Olúwa mi sọ̀rọ̀ Olúwa bá mi sọ̀rọ̀ Ọlọ́run ò pòun ò bọ̀ sọ̀rọ̀ kódà ẹjẹ́ tún wí báyìí ẹ̀mí Ọlọ́run a máa bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n àwa ní etí ẹ̀mí wa dì àwa ní etí ẹ̀mí wa dì kí ló di etí ẹ̀mí wa ìjẹ́ ọmọ ọlọ́run wa ó ti lábùkù hmm. ìjẹ́ ọmọ ọlọ́run wa ó ti lábùkù ah yéé mo rántí gba ayé gba mo wà ní ilé ẹ̀kọ́ girama ah a ní àwọn olùkọ́ kan láyé tí wọ́n bá ti dé báyìí bẹ́ẹ̀ bá ṣe ń rí wọn láàárọ̀ báyìí iṣẹ́ tẹ́ ẹ ṣe gbẹ̀yìn bóyá lánàá ni àbí ìjẹta òun lẹ́ẹ̀kọ̀ọ̀kan fi kí hàn káàbọ̀ àìṣe bẹ́ẹ̀ báyìí gbogbo yín wọn ò kó lẹ́gbàá gbogbo yín pátá àwọn òkò lẹ́gbàá àwọn míì sì wà tálẹ̀ náà alẹ́ ti dá sí lánàá tí iye àwọn èèyàn tí ó náwó tó bá kúrú wọ́n ní oya gbogbo ẹ̀yin tẹ́ ẹran tí ń tẹ́lẹ̀ ẹran tí ó yẹ jókòó ẹ̀yin tẹ́ ẹran tí ó yẹ bọ́ta wọ́n kọ́ ná wọn ẹgbàá mẹ́ta mẹ́ta èmi ẹgbàá márùn márùn a ní ó yẹ bọ́ sápá kan ẹ̀yin tẹ́lẹ̀ mọ́hún sódà yín lójú àbẹ́yìn ní ó bóde wá yín lẹ́rọ àtúnáwọn kan tí rà bọ́ta tọ́lá ẹ̀dọ̀ mi ò wò pé jẹ́mi náà ní ẹ̀mọ́ kan bá nà wọ́n tún dùn wọ́n ṣé wá rí wọn bá àwọn tó wá kù wọn àbí wọn ń béèrè ìbéèrè kọ̀ọ̀kan wọn á ti dá báyìí ọ̀yà jókòó wọn á ti dá báyìí jókòó wá sí ṣé wá rẹ̀yìn ìtàlẹ̀ ẹ̀ jókòó sí lẹ́nu ìbí wọn lè ní wọn lè mọ nìkan dúró táwọn lè ní lẹ́nìí tí n fi parí tí mo fẹ́ kọ́ ní ẹ gbọ́dọ̀ farati ẹ tẹ̀ bọ́ báyìí ẹ bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan wọn wà nìkan bọ́ síwájú ta nínú kíláàsì tí n fi ṣetán orí orí òrò lẹ́wà tí ọlọ́run bá ṣe tán àti mọ̀ ṣe irú nǹkan báwọn fún wa ṣáà pé <laughs> nǹkan ó ṣẹlẹ̀ àbí nǹkan ò ní ṣẹlẹ̀ torí kí náà sì ni torí kí ọpọlọ wa má bá dọ́ta torí kí ọpọlọ wa má bá dọ́ta torí ìgbà tá a bá ṣe ìdánwò kórìí wálé bá a mọ́ ọ́ kán lè bá àkọ́jú mọ̀wé kó wo àwọn òbí wọn bá jóná àwa gangan kán bá fi àkókò ayé wa ṣòfò òun lè dé pé ńgbà wa kú omi ẹ̀ tá a dé ilé ẹ̀kọ́ gíga tá a dé fásitì ó wá di pé ẹlòmíì báyìí láàárọ̀ yóò ti sáré jí asáré múwèé asáré kà á blablabla asáré kà á dẹ̀ tó bá yà yóò lọ kíláàsì ọba ti wá ti parí kíláàsì tán báyìí yóò sáré wọlé padà ẹlòmíì yóò sáré rọ́ mi orí mi ò ní rọ́ mi orí kankan gbogbo dọ́kà yóò sáré tún kan náà ni ẹlòmíì ní orí ọ̀fẹ́ àti kankan lẹ́ẹ̀kan àbí gbọ́ ẹ̀kan lẹ́ẹ̀kan kó sì yé ẹlòmíì tí yóò bá kà bí ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún irọ́ ni ká wọlé yóò sáré kà báwọn títí títí títí òun ló fi jẹ́ pé iye àwa tó jẹ́ pé ìwé kíkà mọ́ wa lára gbogbo gbogbo ọdún tá a lò ní fásitì ó yí a dáadáa ó yí a dáadáa àgbà máàkì kékeré a páàsì dáadáa a yege dáadáa gidi torí pé kíni torí nǹkan náà ti fi kọ́ wa nígbà tá a ti wà ní ẹ̀kọ́ girama ẹ mọ̀ wò ó ẹ rí i pé mo sọ lẹ́ẹ̀kan pé kókó òdì tí àwọn àwọn olùkọ́ wa tán ṣe máa ń ṣe báwọn fún wa táwọn pé kí lẹ ṣe lánàá o kó lè bá wà ní orí wa ni èní ẹlẹ́ẹ̀kejì ni pé kókó òdì tán ṣe máa ń ṣe bẹ́ẹ̀ lápá kejì ni pé kó lè bá a máa láa káwọn bá fowó àwọn òbí wa jóná ẹlẹ́ẹ̀kẹta ni pé káwọn bá fi àkókò tiwa gangan ṣòfò ǹjẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọlọ́run ihun tí èṣù fi jẹ wọ́n yà jù onídàpẹ̀ ní fífi àkókò ayé ẹni ṣòfò ó dín dín ogún kan ni ogun afọ àkókò ayé ẹni ṣòfò ẹ̀wọ̀n ẹ̀mí òkùnkùn wọ́n fi àkókò ayé ọ̀pọ̀lọpọ̀ ṣòfò ẹlòmíì ó bẹ̀rẹ̀ sí ní bímọ ní déédé àkókò táwọn ẹgbẹ́ rẹ̀ ti ṣíwọ́ ọmọ bí òun láti rí bàbá ẹni ọgọ́ta ó lé tó ẹ̀ṣẹ̀ máa fi búlọ́ọ̀kù lélẹ̀ ìpìlẹ̀ lélẹ̀ pé òun fẹ́ ṣe foundation òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ́ kọ́lé ní ọdún ní ní ọdún ní àádọ́ta ọdún ó lé ní nítorí ẹ kó ti ṣe ní bí ẹ bóyá bí ọgbọ̀n ọdún ó lé bí ogójì ọdún ẹ rí i pé ogún ọdún ó lé òun ló ti fi ṣòfò báwọn ní ọ̀pọ̀ ọgbà èèyàn gangan ní máa ń ran èṣù lọ́wọ́ èèyàn fúnra rẹ̀ ní máa ń ran èṣù lọ́wọ́ èṣù máa ń fi àyè àkókò ayé ẹni ṣòfò ni ní yẹ kéèyàn ṣe lójú ọjọ́ èèyàn ò ní ríro ìrònú míì ni ó máa gbé wa kí náà sì ni ọ̀nà wo lèèyàn gbà ran èṣù lọ́wọ́ òjú pé èèyàn ò kọ́ bí ara síbi ọ̀rọ̀ ọlọ́run mo rántí dáadáa ń wà ní tí mo ní ìjọ kan báyìí tí mò lọ ń náà hmm ṣé pátá lẹ́yìn ṣe ń bẹ̀ ni bọ̀dá dé irọ́ o ọmọ ọ̀dọ́ ni mí o àmọ́ ọmọ lẹ́fì ni mí. mo rántí pé àwọn bàbá nú olúwa wa ń gbà náà ìmọ̀ dùn wọn ìmọ̀ dùn wọn bí ojú ọgbẹ́ ni pé ah ẹ̀yin ọmọ yìí ah ó torú délé wa bó ti rí kóńkó lóyìí ah ká ní pé bí o ti rí ni mo ti mọ ni lèmi náà ti ń gbẹ́mí ni mo ti ń gbẹ́mí sàn ni ah lèmi náà ti mọ ọ̀nà ọlọ́run ni ayé mi ò bá ti tètè dáa ah má dìde ṣe kínní kan ah, èmi mo wá tó lọ gbébọn bóyá ní ìbá ṣiṣẹ́ sójà láyé mi iṣẹ́ gidi ní ìbá ṣe bá ti tètè kàn lóríṣiríṣiríṣiríṣiri wọn báwọn tó máa ń bá wa sọ̀rọ̀ kí ló fa ojú pé àwọn rí i pé ká ní pé àwọn tètè mọ ọlọ́run ayé àwọn ò ní í dàbà wọn òun lẹ́ẹ̀ ti rí àwọn àgbàlagbà míì táwọn fi ewúrẹ́ ru àárù lẹ́ẹ̀ ti rí àgbàlagbà míì yóò mọ jẹ́ yẹn sà fọmọ inú rẹ̀ fún ẹni tó pé ọmọ ẹlòmíì yóò fẹ́ lé ẹni tó ẹlòmíì ṣe yes sir ma fún jẹ́ ìwò náà yóò fẹ́ tó ẹgbẹ́ ọmọ ọmọ ọmọ rẹ̀ lẹ́lòmíì ṣe yes sir ma fún torí pé kíni nígbà nígbà ọ̀dọ́ wọn ìgbà tán wà ní àárọ̀ bóò náà ti lò mọ́ ọ̀sán wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti fi tàfàlà ni ẹ mọ̀ ń tàn ní àwọn ẹ̀mí èṣù ni náà fi àkókò ayé wọn ṣòfò àwọn ẹ̀mí èṣù ni wọ́n ra ẹlòmíín yè sí tó yẹ kó kọbi ara sí kí ló fà ojú pé wọ́n tẹ̀tì láti máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run ẹnu mi gbà mo lè sọ fún yín pé àti ìgbà tí mo ti kọbi ara sí kí n máa ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run ayé mi ti yàtọ̀ ìgbé ayé mi ti yàtọ̀ oríṣiríṣi ẹnikẹ́ni tó bá mò ń fi dá yín lójú pé ní ìgbà kan rí ní ìgbà kan rí ẹnikẹ́ni tó bá ti wá bá mi fún nǹkan kan ní orúkọ olúwa yín sì ṣe ẹ jọ ẹ̀mí ló darí yín sí mi pé kẹ́ fún mi ní nǹkan bá mi ah èmi ẹ fẹ́ gbọ́ pé ọlọ́run wí àbí ẹ̀mí ọlọ́run sọ̀kan ń sáré ṣe ni ń sáré ṣe ni àti mò ń fìyà jẹra mi ni àsọpọ̀lọpọ̀ wọn wá ń gbà mí ni àsọmọ ń sọ fúnra wọn èmi ò sì mọ̀ àsọmọ ra wọn rí Ah! Àmọ́ nígbà tí òòyì ọ̀rọ̀ Ọlọ́run yé mi, ó wá di pé ìfẹ́ mọ́ ẹlòmíì wà tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run ni ó darí rẹ̀ kó wá ṣe nǹkan o. Àmọ́ òun gan ò ní mọ̀ ẹlòmíì ò ní mọ̀ ẹ̀mí Ọlọ́run kàn ti ṣe nǹkan kan ni. Dípò kọ́ pé ní tí ò da bóyá dípò kí n bínú ni tí má ti mọ̀ ìwà rẹ̀ rìn màá sọ fún un pé kò bá ti mọ̀ sí báyìí kó o ṣe báyìí dà àmọ́ ìbínú ìbínú ó yá jájọ mọ̀ sí. torí pé kí ni ẹ̀mí ọlọ́run ti sọ fún mi pé báyìí ni ìmí ìgbà mi ó oh. nǹkan ṣàyẹ̀dẹ̀ bára mi ibì kan ni atẹ́gùn kan ló gbé mi èmi mo lọ́bẹ̀ fúnra mi o àmọ́ tọ̀ níbi tí mo ní ah jẹ́ sáré yẹ ẹni ìwò yìí sì rí i pé ah àsọlọ́ọ̀ ló ní ìyà pàìtọ̀sán fún yín nìkan ni ó lè má jẹ́ pọ́n fún mi nìkan gbà mí ó lè jẹ́ pé bí mo dá sọ́rọ̀ ẹlòmíì àkàìmọye ẹlòmíì ẹ àwọn èèyàn tó yẹ pé wọ́n ti ronú dé ìkórìíra pé kí ló tún kù mọ́ láyé káwọn ọmọ bá tàwọn lọ ni tó jẹ́ pé ẹ̀mí Ọlọ́run kan ara darí rẹ̀ síbẹ̀ yóò sì ṣe àmọ́ bó la ti fẹ́ mọ ìdarí Ọlọ́run bó la ti fẹ́ mọ tó kàn láti ṣe láyé wa bó la ti fẹ́ mọ ìgbésẹ̀ tí ó tọ́ àtẹ́lẹ̀ tí ó yẹ nígbà tí a bá kùnà láti máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ lọ bó o la ṣe fẹ́ mọ tó yẹ ká gbé ìgbésẹ̀ gangan o oh. ẹlòmíì ó ti dé kòríta láyé rẹ̀ ìkòríta lẹlòmíì wà láyé rẹ̀ pé ibo ni kí n yà sí gan èwo gan ni kí n ṣe gan ná ilé ọ̀nà tìyín ọ̀nà tààrin náà ọ̀nà ni èwo ni ibo gan ni kí n yà sínú mẹ́tẹ̀ẹ̀ta. Mm-hmm ẹ má jẹ́ ń tàn yín lóòótọ́ ló dáa kéèyàn ṣe làákàyè lóòótọ́ ló dáa kéèyàn ṣe àgbéyẹ̀wò lóòótọ́ ló dáa kéèyàn ṣe ìyànnànà nǹkan délẹ̀délẹ̀ pé kí ni àyọrísí tí mo fẹ́ ṣe èyí tí mo fẹ́ dánwò yìí èrè wo mo fẹ́ jẹ ń bẹ̀ kí ló fẹ́ já sí fún mi ṣé ń jèrè ń bẹ̀ ni àbí àbí ń sọ Oh nǹkan mú wá bá mi yìí àǹfààní tán mú wá bá mi ṣé àǹfààní ni yóò jẹ́ fún mi ní àbí ìpalára ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a kì í wò ó bẹ́ẹ̀ ẹlòmíì ò tiẹ̀ ẹlòmíì ò tiẹ̀ làárọ̀ jìnnà lórí nǹkan bí nǹkan máa ṣe jó lára báyìí ń gbúrúgbúrúgbúrúgbúrú ẹ̀yin ọ̀rẹ́ yín yóò àpadà mọ́ kábàámọ̀ àbámọ̀ yẹn sì ṣáájú nǹkan ẹ̀yìn ni. fún bàmọ́ òun ah ẹlòmíì ò mọ àyọrísí nǹkan tó dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nù wa gbogbo nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìmọ̀ àyọrísí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ní gbogbo tá à ń ṣe àmọ̀pá ń furugbìn gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tá a ṣe níjọ́ kìíní tá a ṣe ní àìsùn ọdún àfurugbìn à ń fúrúgbìn ni àti ìmọ̀ ooo nígbà tí ó bá bẹ̀rẹ̀ tí irúgbìn bá bẹ̀rẹ̀ sí ní dàgbà tó ń yọ òdòdó tí òdòdó rẹ̀ ń taná ṣàpò tí irúgbìn máa ń dàgbà àwọn irúgbìn tí máa ń tan òdòdó láti pé èèyàn èèyàn èèyàn wọ̀ ah ọlọ́run ṣeun a ah, kìíní ti dàgbà o a ah, kìíní ti dàgbà o a ah, kìíní ti dàgbà ah ọlọ́run ah ah ó ti yọ òdòdó eh eh eh, eh ó ti yọ fúláwà ó ti yọ fúláwà ah èyí mọ̀ bọ̀lá kọ̀ọ̀kan gan-an sàn án gbà míì iná fúláwà ọ̀hún tó bá tàn báyìí ah láì tí ì débi láì tí ì mi gan ah mo ti ń rí iṣẹ́ ọwọ́ mi ah nígbà bá rí bíi oṣù bíi mẹ́ta àbóṣù mẹ́rin sí ìsìn èrè okòwò mi ò ti jáde. síbẹ̀ kò mọ irú irúgbìn nǹkan tó gbìn àmọ́ nígbà tí nǹkan ẹ̀rí pé ń gbò bá ya òdòdó tó tàn yóò rẹ̀ èso gangan yóò ẹsẹ̀ jáde ẹja fi wé èso tòmátì ẹni pé téèyàn bá gbin tòmátì yóò ọkọ wù gbó bá yá yóò dàbí ìgbà tí wọ́n bá tó máa fi bíi tó máa kùn lẹ́fun yóò mọ láwọn kan bíi funfun fún lára ewé tòmátì díẹ̀díẹ̀ nígbà bá dé àárín kan ewé tòmátì yóò yọ òdòdó yóò yọ fúláwà nígbà bá yá fúláwà ń mọ tanná ẹ rí i pé nígbà bá yá òdòdó òun rẹ̀ dànù tòmátì gangan ẹ̀yìn fúláwà níbẹ̀ ẹ̀yìn òdòdó ló wà ẹ rí yóò ṣe tíntín nígbà báyà yóò máa tóbi díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nígbà báyà ni ah tòmátì ni kini ah kíní ìfẹ́ jọ tòmátì ó sì fẹ́ jọ ìgbà o ń tóbi bọ̀ ni o ṣe àpé lọ́ọ̀kan èso tòmátì dúdú tí èèpọ̀n ṣe àpé ó jọ èso ògbà ní dúdú náà à ń gbò báyà ah ìgbà ni iye báyìí báyìí ní ń tà iye báyìí báyìí ní ń tà à ń gbò báyà ọ ìgbà kọ́ yìí o èso tì máa yìí ni àti rèé tì rèé tì ah ah tòmátì ni o tòmátì ni o àtàní òun ò mọ̀ nígbà tí ò mọ irúfẹ́ irúgbìn tó gbìn ṣé hàn pé ìgbà ní òròbóyá yóò jáde fóun yóò ti ṣèṣirò bí ó ṣe tà àbí bẹ́ẹ̀ kọ́ nígbà bóyá tó jẹ́ pé tòmátì ní ṣàpé nǹkan mi nígbà míì ẹ̀wẹ̀ èèyàn lè rò bóyá èso tòmálù ń gbìn kó jẹ́ pé òdòdó lásán ni ṣé hàn pé àwọn mo ní òdòdó ó lè jẹ́ pé bóyá pé àwọn èso àwọn èso igi tó jẹ́ pé àwọn igi tó pé wọ́n máa fi ń buyì kún lé ni àwọn fúláwà tó máa ń gbè káàkiri lé ó yẹ pé ṣàgbé òun náà ní ìwúlò rẹ̀ ṣùgbọ́n èèyàn ò ní èrè oko kankan kò séde kankan tó yẹn ó jẹ lórí ẹ̀ ju pé ó buyì kúnnú lé lọ kódà tó bá dàgbà tó tan náà tán gan wàhálà tẹ̀yìn ó ṣe lórí ẹ̀ kó tó buyì kún lé gan yóò pọ̀ díẹ̀ torí ọ̀tọ̀lẹ́ gba àwọn tó bá yín dírẹ́sì rẹ̀ tí èè jáde ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa à ń gbin irúgbìn báyìí à ń fúrúgbìn báyìí àti ìmọ̀ èso tí ó wù jáde àti ìmọ̀ bóyá fúláwà là ń gbìn àbí n tá fi ké àbí eyín tí ó wù jáde tá fi kéré mẹ́ àti ìmọ̀ ká ní pé à ń ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ Ọlọ́run ni ká ní pé à ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ká ní pé a tún alárò jinlẹ̀ kan ni ṣe hàn pé èyàn ò ní gbé àwọn ìgbésẹ̀ tó gbé àwọn ìgbésẹ̀ kan tó gbé ìkọjá àyè gbáà ni ìkọjá àyè gbáà ni èyí ò padà kábàámọ̀ rẹ̀ àwọn ìgbésẹ̀ kan ti pé téèyàn bá gbé kì í ṣe kọjá yìí o àmọ́ bí ìgbà téèyàn bá mú ìbọn tó bá yìn mọ́ra ẹ̀ lẹ́yìn ẹsẹ̀ ni èèyàn ní mọ̀ pé ara òun lòun ṣe àwọn ìgbésẹ̀ kan ti pé téèyàn bá gbé èyí ò pé ẹ̀hẹ́n ó dà báyìí ẹ̀hẹ́n ó dà báyìí àwọn gbogbo yẹn ah ayé mi ò ee àwọn ìgbésẹ̀ kan ti pé téèyàn bá gbé yẹn wò ah kí mo wá dánwò ìtòrí ọlọ́run ah tó sì jẹ́ pé nígbẹ̀yìn ọ̀gbẹ̀yìn ah ọlọ́run ṣeun ah ah àtọ́yìn ló ní í ṣe ah ọlọ́run ṣeun èyí á máa dúpẹ́ fún àyọrísí àwọn ìgbésẹ̀ mi èyí á máa kábàámọ̀ fún àyọrísí àwọn ìgbésẹ̀ mi àmọ́ ẹ mọ̀ jẹ́ tàn yín. inú olórí ibú ò lè dùn sí nǹkan olóríire o ta ló lórí ibú ta ló lórí ire ta ni olórí ibú ta la láṣeyọrí èṣù òun lo nínú ibú ọlọ́run olódùmarè òun lo nínú re òun la kiri sóore o òun la láṣeyọrí ẹ mọ̀ jẹ́ ntàn yín títí láéláé tá yóò fi parẹ́ tí jésù ó fi dé lẹ́ẹ̀kejì inú èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ kò lè dùn sí nǹkan ọlọ́run látìgbàdégbà ni wọ́n mọ̀ gbógun ti gbogbo nǹkan tọ́lọ́run ẹ wá sọ fún mi ẹ̀yin tẹ́ ẹ jọ́mọ ọlọ́run tẹ́ ẹ kọ̀yìn sí ọ̀rọ̀ ọlọ́run tẹ́ ẹ fi ọwọ́ rẹ̀ hẹ́n hẹ́n mú ọ̀rọ̀ ọlọ́run tí àròbí yánú èṣù ó dùn sí yín dundun ni inú èṣù ò lè dùn sí yín kankan kódà gbogbo tẹ̀sí ó mọ̀ taari sí yín tí ó mọ̀ taari sí yín tí ó mọ̀ taari sí yín kì í ṣe nǹkan tí àyọrísí rẹ̀ ó dà kì í ṣe nǹkan tí ó dùn mọ́ yàn nù ẹ mọ̀ jẹ́ ntàn yìí ẹ mọ̀ jẹ́ ntàn yìí èṣù a máa tarí àǹfààní sí ìyàn èṣù a máa tarí àwọn oore kan sí ìyàn àmọ́ ìgbẹ̀yìn rẹ̀ ọ̀ràn ni ìgbẹ̀yìn rẹ̀ ọ̀ràn ni ó dáa ẹni tó ti rin ibùsọ̀ bíi bíi ibùsọ̀ bíi mẹ́jọ àbí tó ti ṣiṣẹ́ tẹ́nìkan wá gbómi tẹ́nìkan wá gbómi lẹ̀ tó wá rí pé ah kìí ṣe omi inú ọ̀rá gan ah eléyìí ṣe púpọ̀ wọ́ta o eléyìí ṣe púpọ̀ wọ́ta o omi inú kéní o omi inú kéní ah ó tutù ah ẹ ò bó ṣe làágùn táwọn agbómi ìbí táwọn agbómi ìbí rò pé ah ibi mo wà yí gan ìrìn èèyàn látìgbà mo ti ń ṣiṣẹ́ ajẹ́pẹ́ àwọn áńgẹ́lì ọlọ́run ló gbómi wá fún mi nù áńgẹ́lì ọlọ́run ẹ ṣé o téèyàn wá débi omi inú òkè tó wá sí i bó ṣe gbá mọ́bà orí pò tutù ní àá ṣe àgbẹ̀yìn tó gbẹ̀ngbẹ̀ kíákíá ní ìsàlẹ̀ sí pọ́n ó ń sáré já lọ́rùn à eléyìí kódà eléyìí ṣe mú kú mu fúnra mi mo já ọ̀rá lọ́rùn rẹ̀ lọ́rùn òkè tí mo já pín ike rẹ̀ gẹ́gbà mo já ó ṣe pín ó wá dá gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ ṣé ẹ mọ̀ pé yóò pa òǹgbẹ rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ láì mọ̀ pé májèlé ni májèlé ni ṣùgbọ́n kò mọ̀ ṣẹ̀gbọ́n àwọn májèlé kan ṣe pé bí omi ní ti ń rí dáadáa àwọn májèlé kan ṣe pé bí omi náà ṣe máa ń rí tó bá tutù ìbá tutù ìbá gbóná ọ̀run ni mọ́rùn lóògùn ẹrù àmọ́ gángan gángan gángan gángan gángan ṣàpè ah ah kódà orin yìí omi ò bu àsìkò ah, ọlọ́run ṣe yóò tún fọ yóò tún fagbá fọlọ́run nígbà ó bá ti pa ní bá ń ṣiṣẹ́ lọ ní ń ṣiṣẹ́ lọ ṣé àpé láàrin kan inú bá inú bá bẹ̀rẹ̀ sí ní hun ó bẹ̀rẹ̀ sí ní hàn inú hàn èyí dinú mú nígbẹ̀yìn ọ̀gbẹ̀yìn nǹkan padà sí èyí ni pé ní ọ̀pọ̀ ọ̀gbà èso a máa tarí àwọn nǹkan kan sí ojú ọ̀nà àwa ọmọ ọlọ́run tó pé a rí bí àǹfààní á rí bí mú ìwá kí ni ìtumọ̀ mú ìwá à ọlọ́run ló mú wa àmúwọ́ ọlọ́run ní ilé ìdàpọ̀ àdúrà mi gbà bẹ́ẹ̀ sì rèé èṣù ṣetán àti jẹun yà ni. bí ìgbà tí àwọn abiyamọ bóyá ọmọ òjìyàn gbádùn ó wá bọ́ sí déédéé ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ẹ mọ̀ kan tó ń ṣe fọmọ ọmọ yìí ó yóò ti sùn òun àgbé orí bẹ́ẹ̀dì wọn ò gbé orí ibùsùn wọn á wà pẹ̀lú rẹ̀ wọn á mọ kọrin fún un wọn mọ fọwọ́ gbà báyìí kí náà ṣe fún un wọn rẹ̀ tẹ́ ni o wọn fún arẹmọtẹ́ wọn rẹ̀ tẹ́ ni o títí títí títí títí títí tí yóò kàn sùn lọ. irú nǹkan irú nǹkan báyìí ni èṣù máa ń ṣe fún àwọn ọmọ ọlọ́run. bíbélì sọ ó ní ọ̀nà kan wà ìbẹ̀rẹ̀ rẹ̀ dára ṣùgbọ́n òpin rẹ̀ ńkọ́ ìparun ni. olú ọlọ́run olódùmarè bàbá tó dáa tó ti mọ̀ pé n tó fẹ́ ra wálé ìparun ni ìgbẹ̀yìn rẹ̀ kí ni ó ti kọ́kọ́ ṣe gẹ́gẹ́ bí bàbá tó dáa ṣẹ́gun yóò kí wá ń bi wàwàwà mọ́ gbà báyìí yóò tọ́ ọ̀yàn sọ́nà ni mọ́ lọ báwọn ó yá gbà bíi ṣùgbọ́n nígbà tí èèyàn wá kọ̀yìn sí ọ̀rọ̀ rẹ̀ kọ́ kò sí bí nǹkan ò ṣe ní rí bí ti ń rí nígbà téèyàn bá ti tẹ̀tì láti ṣe ojúṣe rẹ̀ nígbà téèyàn bá ti kùnà láti kó ipa titi ẹ̀ kò sí bọ́rọ̀ ò ní rí bó ṣe ń rí bó o láyé wa ti rí bó o níṣẹ́ wa ti rí ẹ mọ̀ tiẹ̀ jẹ́ ń bèrè lẹ́yìn ẹ ti ẹ̀jẹ̀ ń béèrè gan kò sí nǹkan tó ṣẹlẹ̀ bóun ni ìrìn gbàgbọ́ wa ṣe rí ẹ̀rí ọkàn ẹlòmíì ti kú. Ah! ẹlòmíì nǹkan ń lọ ṣọ́ọ̀ṣì ni à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ ṣọ́ọ̀ṣì kódà ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ mi lọ gan agídí ni kán bá a sọ lẹ́nu pé àmọ́ rí yìí sí òsì. Si ẹ mọ̀ wá ń lè èní Sunday ìdẹ́lómi ìsáfúndí fi ń wá ṣọ́ọ̀ṣì. wọ́n sì fi dandan mú yàn ẹ bá wo òjókòólé rẹ̀ pàǹfààní ara rẹ̀ forí ara rẹ̀. ẹlẹ́mìí ní kíni ìyìn ní lọ ṣọ́ọ̀ṣì jọ Sunday ìyìn ní lọ bíbélì gan ni wọn àkà ń ka bíbélì tí ó yé mi ni sùn tí ó ń gi ó sì gbàgbé bíbélì sọ pé ará ẹ má ṣe kọ ìpéjọpọ̀ ará sílẹ̀ ẹlòmíì ò mọ èrè ìdí tá a ṣe ń wá ṣọ́ọ̀ṣì ẹ ká lọ gbàdúrà ẹlòmíì aṣọ ló wá wò bàtà lẹlòmíì wá wò jẹun bí alágbájọ ó wà ọ̀rẹ́ lẹlòmíì wá wá ṣọ́ọ̀ṣì. Ah! bíbélì dẹ̀ sọ fún wa nínú ìwé Joshua ìwé Joshua orí kìíní kí ni ẹsẹ̀ kẹjọ tilẹ̀ sọ́gbọ́n ó ní ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ ṣùgbọ́n ìwọ ò máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru kí ìwọ kí o lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀ nítorí nígbà náà ni ìwọ ò ṣe ọ̀nà rẹ ní rere nígbà náà ni yóò sì dáa fún ọ abájọ tí ò ṣe dáa fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ Ọlọ́run àbájọ àbájọ tí ò ṣe dáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí a ti lérò ọlọ́run sí èmi kan mo kọ́ lóòótọ́ èmi mo kàwé àmọ́ èmi kan mo kọ́ torí ẹ̀ mo ṣe ní kọ́ńkálùkù gbé bíbélì rẹ̀ jáde ìwé Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ kí ni ìwé òfin ti ń sọ bíbélì ọ̀rọ̀ náà ó ní ò kúrò lẹ́nu wa gbọ́n bíbélì ò ṣe ní kúrò lẹ́nu wa nígbà tí ẹ bá ń kà láti ìgbàdégbà <laughs> nígbà tí ẹ bá ń ṣe àṣàrò nínú rẹ̀ nígbà tí ẹ ìyìn téèyàn bá ń kà látìgbàdégbà ó ní ó wà lẹ́nu èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn tí ọ̀pọ̀lọpọ̀ wa mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ti ṣẹ̀ tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wa ń sọ tá à ń sọ fáwọn ọmọ àbí tá à ń sọ fáwọn èèyàn lẹ́nì irọ́ ni o kò sójú ọ̀pọ̀lọpọ̀ wa ò kódà wọn àti ìbí bàbá bàbá ẹlòmíì a sì ń sọ ọ́ kí la ṣe ń sọ torí pé kíni a máa ń gbé kíní kan ní àtẹnudẹ́nu wọ́n sọ létí wa wọ́n sọ fún wa wọ́n fi dá wa lẹ́kọ̀ọ́ àwa náà mọ̀ ó yé wa àwa ń sọ fún yàn nínú ọ̀sẹ̀ tá a nínú ọ̀sẹ̀ tá a wà yìí nínú ọ̀sẹ̀ tá a wà yìí ó ti dèèyàn mélòó tẹ́ ẹ ti sọ̀rọ̀ ọlọ́run fún ẹ sì pera yín lọ́mọ ọlọ́run ó dèèyàn mélòó tẹ́ ẹ bá sọ ọ̀rọ̀ ọlọ́run ó dèèyàn mélòó tẹ́ ẹ bá sọ̀rọ̀ nípa Jésù ẹ sì pé dáyín lọ́mọ ọlọ́run. ẹ wá ń sáré kiri kiri kiri kiri kiri kiri kiri kiri kiri kiri mo fẹ́ ṣeré mo fẹ́ ṣeré mo fẹ́ ṣeré mo fẹ́ ṣeré ọdún ní ń bọ̀ ìbáyìí nìsín December ní ń bọ̀ yìí ẹ mọ̀ sáré kiri àwọn ọmọ mi gbọ́dọ̀ wọṣọ tó dáa wọ́n gbọ́dọ̀ jẹun tó dáa wọ́n gbúdọ̀ ṣe kíní kan mi gan gbúdọ̀ rinrin yà ní gbúdọ̀ rinrin ọ̀bùn mo gbúdọ̀ pààrọ̀ àwọn bàtà mi mo gbúdọ̀ pààrọ̀ aṣọ mi kí gan ọṣẹ tí mo máa ń lò ẹni onípọ̀n méjìlá àbọ̀ ni n lò mọ́ èmi náà fẹ́ máa lo ọṣẹ tó dáa mo fẹ́ máa lo ìkunra tó dáa mo fẹ́ máa lo àwọn ìkunra amóòórùn tó yẹ pé òórùn rẹ̀ máa ń dùn tó yẹ pé tí n bá ti jáde bá kémi náà máa rún dídùn ayé mi gbúdọ̀ rún dídùn lọ́dún tá a fẹ́ mú yìí mo gbúdọ̀ ẹ wà sáré eré tẹ̀sà láti January February March ó wá kóṣù kan ní ìsìn gíragíragíragíragíragíragíragírá alẹ́ńdẹ́ pé àti January ti ń sáré alẹ́ńdẹ́ pé àti ó ti lé lógún ọdún lẹ́lọ́mìn ti ń sáré àti ṣe nǹkan rẹ̀ tí ò rí ṣe kò lè rí ṣe bẹ́ẹ̀ ni mo ṣe pé àbí yìí ṣe pé kò lè rí ṣe tẹ́ ẹ bá ka gbogbo nǹkan tó wù yín kẹ́ ẹ dá lára ẹ lè rí ṣe tẹ́ ẹ bá ti kọ̀yìn sí ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti kú ọ̀ lẹ́nu yín torí ó sọ pé ó ní nígbà náà ni ìwọ yóò ṣe ọ̀nà rẹ ní rere yóò sì dáa fún ọ ẹ ń bá fẹ́ kó dáa fóun láyé ó gbúdọ̀ mú ọ̀rọ̀ Ọlọ́run ní ọ̀kúnkúndùn ẹ ń bá fẹ́ ṣe ọ̀nà ara rẹ̀ ní rere ẹ ń bá fẹ́ kí nǹkan tó gidi kó máa ṣọ̀kan rẹ̀ ń gbogbo ìgbà mo ó gbúdọ̀ máa rìn ní ìbámu ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ò gbúdọ̀ kúrò ní ẹnu rẹ̀ kò gbúdọ̀ jìnnà sí ọ̀rọ̀ ọlọ́run. mo ti kàn ọ̀pọ̀lọpọ̀ léwu báyìí àbí ẹ fara mọ́ ni o torí pé kí ni tí yàrá bá sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa à ń tanra wa ní ìṣekúṣe là ń ṣe ìwé Joshua orí kìíní ẹsẹ̀ kẹjọ ó ní ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ ṣùgbọ́n ìwọ yóò máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru kí ìwọ kí o lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀ <laughs> kí ìwọ kí o lè kíyèsí àti ṣe gẹ́gẹ́ bí èyí tí a kọ sínú rẹ̀ ṣé n ti ẹ̀ka lẹ́yìn lè kíyèsí ń ta kọ́nù rẹ̀ ṣé n tẹ́ ẹ̀ka ah. àgbàlagbà mi ò ní bíbélì ẹ jẹ́ àyẹ̀wò pé bíbélì wà lórí ẹlòmíì ò ní lórí fóònù kò ní kò ní kò ní bíbélì oníwèé kò ní lọ́nà méjèèjì ẹlòmíì ò ní ẹlòmíì ní bíbélì lórí fóònù kò fọwọ́ kò sí rí kò sí rí àwọn tó ní bíbélì alágbèéká gan wọ́n ní pé kákan fi mọ kán mọ rí babíyá ni ẹlòmíì ò gbé bíbélì wá sọ́ọ̀sì yóò sì gbé lọ́lé padà bẹ́ẹ̀ ẹlòmíì ẹsìn bíbélì ní síbi kìnnìkan yóò sì lóòótọ́ o àmọ́ káàkà tó dọ́kàn rí wa sí ń bẹ́ẹ̀ ìtàn rẹ ní jẹ ẹ wá ń sáré kiri girigirigirigiri kán pè sọjú nìsín ẹ pọ̀ mẹ́ yìí kán pè pàdé àdúrà ẹ pọ̀ mẹ́ yìí kán pè ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run èèyàn péréte láàrin ṣé ẹrù bẹ́ẹ̀ gbọ́njọ ọlọ́run lọ ni aláṣìírí gbogbo nǹkan tẹ̀ ń wá kiri inú ọ̀rọ̀ ọlọ́run ló wà inú ọ̀rọ̀ ọlọ́run ló wà ooo ṣebí nǹkan bẹ́ẹ̀ bá kà lẹ́lẹ̀ ṣe gẹ́gẹ́ bí eléyìí tí a ṣe kọ sínú rẹ̀. abájọ táyé ṣe rí bó ti rí abájọ tíjọ ọlọ́run ṣe dà bó ti dà abájọ tí ìlú ṣe rí bó ti rí abájọ tí gbogbo nǹkan ṣe rí bó ti rí ṣó tẹ́ ẹ̀yin lọ́rùn bẹ́ẹ̀ ṣé fẹ́ mọ̀ tẹ̀síwájú bẹ́ẹ̀ ṣé fẹ́ kó mọ̀ lọ bẹ́ẹ̀ ẹ yí padà lẹ́nu ẹ ṣe àtúnṣe lẹ́nu ẹ gbé ìgbésẹ̀ lẹ́nìí ẹ mú bíbélì ọ̀rọ̀ ọlọ́run ẹ mú lọ́rẹ̀ ẹ̀yin ẹ mú lọ́rẹ̀ ẹ̀yin ah wá ti di ijọ́ sunday báyìí yẹ lòmíì ìjọ sunday ni ó ẹ̀ṣẹ̀ gbé bíbélì bá gbé ìjọ sunday náà fún bí ó bá gbé jù sí láti jọ sunday tó ti ti ṣọ́ọ̀ṣì dì lónìí nínú ti náà wọ́n gbé bóyá lórí tẹ́lì ni àbí lórí sẹ́ẹ̀fù àbí lórí ẹlòmíì báyìí orí bẹ́ẹ̀dì ni máa ń gbé bíbélì rẹ̀ sí ẹlòmíì ojú wíńdò ni ojú ń lẹ̀lẹ̀ míì máa ń gbé bíbélì rẹ̀ sí ibi bá gbé sí láti ọ̀sán sunday òun náà yóò ti náwó gbé láàárọ̀ sunday tí wọ́n ti fẹ́ gbé báyìí yóò rí ẹ rí eruku ti pọ̀ lórí ẹ̀ wọ́n kàn gba gbúù eruku tán fààyè ayé fò jáde nínú bíbélì ẹlòmíì ah ẹ lọ ṣe àtúnṣe lórúkọ jésù yóò dára fún wa.